ohun tí bíbélì sọ ni wípé ẹ má ṣe ṣàníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yàn fún ọlọ́run àmọ̀ràn tèmi fún ìlówùrọ̀ ẹ̀ ni wípé dúpẹ́ fún èyí tí o ti ṣe kó lè bá ṣe èyí tí o ti ṣe a kú ojúmọ́ orúkọ tèmi ní ogunlé ibrahima ìdílé mo rí yín ná ìrètí wa ò ní já sásán. ìgbà